أوف رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yọ́ àpòlá àtàkìyàmà akírawa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam bá a ti máa sọ wá pé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tí wá pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó máa fẹ́fẹ́ dáadáa ẹ máa fún ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà ń bẹ̀ sànú wa mọ́tà fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà bá a ti máa pé nínú oṣù kẹjọ láwàá yìí oṣù Ṣàbáànì oṣù tá a fi palẹ̀ mọ́ fún Ramadan oṣù ẹ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ì máa gbààwẹ̀ tó pọ̀ inú oṣù yìí màmá wa Sayyida Aisha radiyallahu anha ó ní kò sí oṣù tábí máa gbààwẹ̀ tó pọ̀ bí oṣù ṣàtà wà bẹ̀ oṣù ṣàbáyàn ìfúnra tí wọ́n bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ báyìí ẹ̀rù kò ní gbá kò ní sínú ni bá ti bẹ̀rẹ̀ sí ní báyìí kò ní gbààwẹ̀ ni ní ìpalẹ̀mọ́ fún Ramadan sọ fún wa pé bó o láti wá padà lọ fọ́ọ̀mù ọ̀dọ́ ẹ̀ eléyìí ni àlàyé kàǹtẹ̀ lọ́wọ́ ẹ rí inú palẹ̀mọ́ tó ga jù báyìí ká sí fọ́ọ̀mù ọ̀dọ́ ẹ̀ báyìí tẹnumọ́ fún wa náà ní àdúà àdúà mama wa sayida aisha radiyallahu anha láàlò hadith tó mú wa fún wa pé annabi muhammad sallallahu alaihi wa sallam inna du'a yanfa bima nazala wa man lam yanzil فعليكم عباد الله بالدعاء أو كما قالت قال رسول الله صلى الله عليه وسلم أني يعني إن الدعاء تلعب أدري ينفق ما نزل وما لا ينزل أنتم سلة أدوان سافع لكم أنتم في سلة أدوان سافع لكم فعليكم عباد الله بالدعاء إذا لو با أدوى يمك أدوى طلبات الأسية أدوى نا لازم أدوى يمالك يفعل لهم tí ma ń wọ orin àdúrà náà láti tí o ti ṣẹlẹ̀ àdúrà náà fa orin tí o fi tẹ̀ wá lọ́wọ́ tábìlì wa bá ṣẹlẹ̀ sí yàn àdúrà náà bẹ̀rẹ̀ ọba tí o fi ti aburú yẹn kúrò tí wọ́n ti sọ pé aburú kan láti fẹ́kọ̀ ṣẹlẹ̀ sí wa àdúrà náà láti bẹ̀rẹ̀ ọba tí ọlọ́mọ aburú ṣẹlẹ̀ sí wa ọlọ́mọ jẹ́ aburú ṣẹlẹ̀ sí kankan ọlọ́ba àfihàn pé inú oṣù yìí àti oṣù tó kọjá lọ Rajab àwọn yẹn Rajab وبارك لنا في شعبان وبلغنا رمضان ọlọ́run bá fi àgbàgà sínú oṣù rọ́jà fún wa ọlọ́run bá fi àgbàgà sínú oṣù ṣàwà yìí oṣù ṣàbán fún wa ọlọ́run sẹ́mi wájú ní oṣù Ramadan Ramadan náà ló kù díẹ̀ báyìí ọlọ́run bá jọ bá wa láyà tí láyè tọ́da ìmọ̀ àmì ní Islam àsìpọ̀ ńlá ń bẹ láàrin Ramadan pẹ̀lú àdúrà àsìpọ̀ sílẹ̀tọ̀ wọ̀ fíkọ̀ tó nípa ń bẹ láàrin wọn. <coughs> lọ́fà ẹwọ adúpẹ́lẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹwọ àwọn nọ́ọ̀sì Qur'an àwọn àyà Qur'an sura Qur'an bàkà Fatiha tán sura bàkà náà ní suratul Baqara sura bàkà náà ní suratul Ali Imran bẹ́ẹ̀ ni ọkà suratul eh, Nisa ọkà suratul Maida ó ti lọ báwọn gbogbo ẹ ní àlàákà pẹ̀lú ara wọn ìfọ ẹ̀dẹ́gbọ̀n kéré kan inú Fatiha amẹ́lẹ́pẹ́ ihdina صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أنت رأي دايا اتصنا الله ما جاءتنا عدو على جوانا تارا الله ما جاء يقو كل جوانا تارا أسر إنه فاتحة الله وان دعالوا لسورة البقرة ستبكي ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هداية وين بداية ريب ذلك الكتاب لا ريب فيه هدى هداية وين بداية ريب bẹ́ẹ̀ ni àwọn aya Qur'an náà ó súnmọ́ra wọn ó sì àlàkà wà láàrin wọn tí bá wọnú Qur'an al-Karim suratul Baqara aya one eighty three one eighty four one eighty five gbogbo ẹ̀ sọ̀rọ̀ Ramadan wọ́n sọ àlàkà wà láàrin Ramadan pẹ̀lú àdúrà ni o aya one eighty three ń sọ̀rọ̀ pa kí ni Ramadan ayọ̀tẹ̀lẹ̀ one six ọbẹ̀ sí sọ̀rọ̀ nípa àdúrà ó ní wa ayọ̀tẹ̀lẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa Ramadan tán ayọ̀tẹ̀lẹ̀ báyìí nípa àdúrà ni ó lè fi hàn pé àṣé àṣepọ̀ ńlá ń bẹ láàrin Ramadan àti àdúrà aleikum ibadallah bi du'a ẹ̀rọ ọlọ́ọ̀ba ó dua. ọ wa àdúrà lágbára wa du'a ó àdúrà ó wọlé ibada àdúrà ó gan ní ibada ayà tó yẹ pé wa iza sa'alaka ibadi anni fa inni qaribu ujibu da'wata da'i iza da'ani falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun tún bá bẹ́ẹ̀ tó gbọmọ wa mo mọ̀ pé máa ṣe mí lé mà tàbá wà lóde Islam tí wọ́n gbogbo rẹ̀ pariwo ọlọ́run kọ́ gbọ́ ọlọ́run àwọn ẹlẹ́sìn kejì àwọn ọlọ́run bèèrè tọ́ba yìí máa pariwo lárúbáwá ló ti kó wa àwọn sàhábà ní sẹ́lẹ̀ wọ́n máa ti jú àníbi sẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n nínú àwọn máa dùn sí lárúbáwá àtòkò wa pé aróko yóò ju ọ̀rọ̀ lẹ̀ ṣe ní àwọn máa dùn sí àwọn orí àǹfààní di ìbéèrè tó bá ń béèrè lárúbáwá yẹn wá ní ìwọ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run lọ́mọ iye ọlọ́run tá a ní tá a ń jọ́sìn fún ọwọ́ á rí gbogbo ló ti dànù oníwọ̀kùn jáàlà akù wọ́n gbogbo àwọn ọ̀sà àwọn ọlọ́run ọba àwọn ọ̀bàtálá àwọn àwọn ṣàgó àwọn gbogbo ẹ̀mí ti parẹ́ máa lọ́wọ́ èyí tí wọ́n fẹ́ parẹ́ nù àwọn ẹni rẹ nígbà tí wọ́n gbọ́rọ̀ ọlọ́ọ̀bà gbogbo tí wọ́n so sílé yẹ gbogbo tí wọ́n so mọ́tò wọn gbogbo tí wọ́n so káàkiri wọ́n jádànù wọ́n jádànù ọlọ́run á fòbí ní ìrọ́pò fún wọn ọlọ́run fi islam rọ́pò fún wọn ọlọ́run fi wọ́n á ní ọlọ́run ọba rẹ tó ń dúre fún wa yẹn sivlana rabbak júwe ọlọ́ọ̀bá náà fún wa àkúwọ́ ọlọ́ọ̀bá náà ó sì láàlè rí láyé yìí ọlọ́run jẹ́ náà tó ń sọ oríire tí ó rí ọlọ́run láti kíyámà sọ́rọ́ àwọn olóríire kí ó rí ọlọ́run láti wọn yóò máa wo ọlọ́run bàbá yìí ni ọlọ́run jáwọ́ náà tó rọ̀ ọlọ́run bàjọ́ náà níjọ́ kan anabi muhammed owó òṣùpá ọjọ́ kẹrìnlá nígbà tó òṣùpá máa wà fúl ni wọ́n á ní ẹ̀yin sàhábà sẹ́ni kẹ́dẹ́ nìkan lọ́la jùlọ òṣùpá yìí sẹ́ni ká ẹgbẹ́ tí wọ́n ga jùlọ òṣùpá yìí èyí mi náà dákun ọ̀rọ̀ akúlẹ̀ díẹ̀ àbí ọ̀fẹ́ jù kò sí ẹnẹ́bọ̀ ó ní bẹ́ẹ̀ làwọn mọ̀mí ní ìṣèlú ọlọ́run ọlọ́jà wa náà fún ọlọ́jọ́ ń bẹ̀rẹ̀ kíámà ọba rọrọ wa lóòkè mo ti jẹ o ti jẹ àmọ́ bó o láti rọrọ ọba àdúà àti Ramadan àwọn iṣẹ́ ẹ̀rí tí a bá ti ń bẹ̀ tí wọ́n sọ fún wa yìí náà ni a fi rí ọlọ́run láti kíámà àwọn ìwà àbàjẹ́ wọn yẹn àwọn ẹbọ tẹ́ǹṣe wọn yẹn àwọn bídíà tẹ́ǹṣe wọn yẹn yóò kọ́ ní láti rọrọ ọba nù àwọn jẹ́ àkókò mi bídíà lórí gbogbo àwọn bá wọn jẹ́ àná ara ò jẹ́ àná nílẹ̀ bí gan-an sallallahu alaihi wasallam oníbídí ọ̀rọ̀ ìlànà bíi torí òun tó bá ní pé ọmọ ṣe jẹ́ nìyẹn ló fi mú tiẹ̀ wá ó sì yé wa wọn ní sífìlànà rọ́bẹ̀k júwe rọ́bà fọ ànábì dákẹ́ torí kìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nù ẹ̀ ànábì sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ọmọ ayé ti kó anil hawa in huwa illa wahyu yuha kí ló tẹ̀lé ọlọ́wọ́ ní kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa ولم يقل له كفوا أحد ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá lóhùn kún sọ fún kul huwa Allahu ahad ọlọ́wọ́ kan ṣoṣo ni ọlọ́wọ́ bá kan ṣoṣo ni kòkó méjì kòkó mẹ́ta ní ẹgbẹ́ ọba gbogbo wa kò sẹ́ńtà gbé lọ sọ́dọ̀ ọ̀rà fọlọ́n kò sẹ́ńtà lè bí bùkátà ó dé wa lọ́ba bàbá wa ṣe adam rahimahullah inú tíra tó kékeré nínú ọkọ̀ wa kékeré kíra yìí fàákì ìtọ́kìtọ́ ó ní aláwo lè ó dàtún fi kullina ibatin kúlù fi kúlù áálí àgbéyàlọ́wọ́ aláwo lè ó dàtún ọlọ́run lè sì fún mi fi kullina ibatin gbogbo lọ́dún bọ̀ mi kúlù fi kúlù áálí àgbéyàlọ́wọ́ gbogbo bàbá bára mi Allah ó tó mi.

سورة البقرة quran two وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون السائل عربي أنت بيري بيري لبوقني والمسؤول الرسول أنت بيري بيري النبي محمد صلى الله عليه وسلم والمجيب الله subhanahu wa ta'ala ẹni tó wá ń dáhùn lọ́wọ́ ọba wa idha sa'alaka ibadi anni tí wọ́n bá ọ̀nà tó wá bẹ̀rẹ̀ pé gbogbo wa ẹ wo ibi tí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tí ọ̀fẹ́ kò mú wá títọ̀ láàrin òun pẹ̀lú ọlọ́wọ́ ọba ẹ bá ń ka Qur'an tẹ́ máa ronú sí i tí wọ́n bá bẹ̀rẹ̀ yas'alunaka kẹ́ni ní kol yas'alunaka ní ro kol yas'alunaka ní ma'id kol àmọ́ aballáhu an yakuna bayna wa bayna abdahu wa bayna abdihi kálmọ̀tì kol àbábẹ̀rẹ̀ ọlọ́run fọ́pẹ́ kú òfin wá síjà wọ́n yíya sa'alaka ibadi anni fa inni qarib fáwọn tí a kí lọ wá straight ọlọ́run òfin gbé alárìnà ara ó èmi ní kẹ́nikẹ́ pé sa'alaka ibadi anni fa inni qarib mu ní wọ́n tó sí ojibu dáwọ́tà dáa ìdá dáání ìmọ̀ jẹ́ pé ẹrú mi ìdá dáání ìdá àwọn àfọ̀ àwọn òdìbí tufidu tahqiq níwọ̀n gbà tí ọba pẹ̀lú mí àfi mi nìkan so wọláì máa dà lóhùn ọlọ́mọsá dà lóhùn wọláì gbogbo tó dojúkọ wa nàìjíríà láburú ẹnìkọ̀ọ̀kan wa ní ìṣòro ẹjẹ́ dojúkọ náà ọba ẹgbẹ́jà pẹ̀lú mí wọláì ọlọ́ọ̀bì àbùkátà wa gbogbo tó ṣòro ọlọ́ọ̀bà sọ ní ìrọ̀rùn fún ọlọ́ọ̀bà gbogbo àwọn wàhálà wa ọlọ́ọ̀ sọ ní ìrọ̀rùn fún ọlọ́ọ̀bà tí n bá pè yín ẹ má pẹ̀lú mi ọlọ́run ọba nìkan ni ẹ má pè ẹ dá mi lóhùn ẹ má kírun ẹ má dá mi lóhùn ẹ tọ́jú àwọn òbí ẹ pẹ̀lú ẹsẹ̀ yìí bú wọlé yìí rí bí ẹ ti gbà pé mi ọlọ́run mo lè ṣe é báwọn ẹni ìṣúwá ti bà nìyẹn wọ́n gbà pọ́lọ́ ló lè ṣe é wọlé yìí omi bí wọ́n ti kó tẹ̀ gbà mí gbọ́ la múlámìlì islam wọláyé ọlọ́wọ́ bá lápá lọ́dún gbogbo nǹkan ẹjá wọ example kékeré kan anabi ọlọ́wọ́ bá Yunus aleyhi salatu wa salam nígbà tó ṣe mistake tí ó lọ sí wáàzì fáwọn aráàlú ẹ̀ gẹ́gẹ́ bí anabi ọlọ́wọ́ bá nígbà tó ṣe wáàzì fáwọn aráàlú ẹ̀ tí wọn gbọ́ gbogbo wọn ságbẹ́rù gbọ́n rí omi à ọlọ́wọ́ bínú sí yìí ọlọ́wọ́ ló ń rọ̀jò bínú lórí ọlọ́wọ́ bínú sí yìí wọn gbọ́ òjò bá sú nígbà tó òjò bólẹ̀ nàbí láì Yunus ó yẹ kó retí next order látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní nígbà tó òjò sú ó ní a èmi kọ́ lójó bá nílẹ̀ nílẹ̀ yìí ilẹ̀ yìí kọ́ lójó bá mi ó ní kó lù mí nígbà táwọn aráàlú yẹn wá gbé a a èdè tó bólẹ̀ yìí ó yàtọ̀ sáwọn òjò tí máa sùn èdè tó bólẹ̀ yìí ó yàtọ̀ sáwọn òjò tí máa sùn káàyè ẹja gbọ́rọ̀ yunusa o yunusa náà ẹja gba islam wọ́n bá bá nabi yunus wọ́n bá nabi yunus ah bóla bẹ́ẹ̀ ṣe báyìí ẹnìkan ní èmi máa lọ bí ìjókòó rẹ̀ mi ò gbà gbọ́ àmọ́ mo bí ìjókòó rẹ̀ mo gbọ́ pé ní ọlọ́run ọba yẹn ọba aláàánú ni ẹja máa sọkún sọ́lọ́run ọba lọ́rùn ọlọ́run ọba aláàánú yọ ká ìyá ikú fún wa bí ìyá yunus ó ti kó láàrin ìlú ó ti kó láàrin ìlú yẹn ìbọ́dẹ̀ ìlú kí a sere ṣẹlẹ̀ ìwà ní gbọ́dọ̀ àti wàá máa sọkún ẹja kọ́ àwọn ọmọ wẹ̀rẹ̀ sọ́tọ̀ kakọ́ ìyá wọn sọkọ kakọ́ àwọn bàbá wọn sọ́tọ̀ táwọn ọmọ bá ń sunkún tí ìyá wọn ọdọdọ rẹ̀ ẹkún padà pàyà wọn tó bá pọ̀ yóò padà pa bàbá náà ọmọ tí wọ́n dáná àlú gbogbo àná káyà kúrò òjò rọ̀ olùgbé òjò ah òun gbọ́dọ̀ padà sílùú ìmọ̀ ó bá gun ọkọ̀ ojú omi pẹ́ lọ níbi tí ọlọ́wọ́ bá mi ó ojú omi ọlọ́wọ́ wá ní àhó ah, ní ahụ ààbọ̀ wí lórí ẹ̀ bọ́ Yunus ọkọ̀ bẹ̀rẹ̀ sí mi Yunus gbà pé òun náà náà ni ó pè ní wà wọ́n olùgbé ń gari báyìí bó ti dọ́ sínú odò fúnra rẹ̀ ni ala òkùnkùn mẹ́ta lọ́sẹ̀ mẹ́ta níbi yunus jọ́nà òru ni jọ́nà ọbẹ̀ sínú okòónú ọkọ̀ ojú omi ọbọ̀ sínú ọkọ̀ onú òkùnkùn omi òkùnkùn oru òkùnkùn omi ẹja tí wàá gbé mi ọwọ́ àwọn olúwa òkùnkùn inú ikùn ẹja àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́ọ̀ba dáadáa ni kò kíní wíjọ́ náà la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin alọ́ọ̀ba kò sẹ́ni tí wọ́n á pé àfihàn nìkan ní ẹ̀mọ́ sí ọ́ kò sẹ́ni náà pé àfihàn nìkan tó la ilaha illa anta kò sẹ́ni tó ti mọ̀ bí mo wà yìí tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ pé wà má àwọn ọjọ́ àdó ọkọ̀ gan ó mọ̀ pọ̀ wọn mọ̀ bẹ́ẹ̀ ẹja gbé mi ẹ̀rí wọn mọ̀. ọwọ́ àánú ẹ̀kọ́ ẹja ọlọ́run ní kẹjà na ilaha illa anta ìgbà tẹlumọ ọlọ́run ń bi lọ́wọ́ màláìka ǹjẹ́ ẹ̀mẹ́ ti ń pè mí yìí ọlọ́run bá à ń gbóhùn náà ó sì à ń gbóhùn náà bá ó o kìí tó ẹrú mi ti jẹ́ ẹ̀rú dáadáa ni ọlọ́wọ́ bá bá a láà àwọn ẹ̀rú báyìí ọlọ́run bẹ́ẹ̀ ibi tí ń jáde ibi tó mi ti jáde láti inú okùn ẹja ni òun ti ń jáde lọ́fà tó yẹn ti lẹ́ báwọn amẹ̀lẹ́kà wà bẹ́ẹ̀ lọ́wọ́ gbọ́lọ́ mọ́sá àwọn ọlá ẹ̀fín gbà tó wà tí ò sínú nira wọ̀n nìkan ní máa pè nítorí wà nínú nira là bọ́lọ̀ ti pàtẹ́fẹ́ ajá ara rẹ̀ mọ́ gbọ́dọ̀ ti yọ àdébí kó ìmísì kó nu ewu ni èmi sá yàrá náà nu ewu tá a wà ní nàìjíríà lọ́ba mo yà bínú islam ẹ̀jẹ̀ abẹ́lẹ̀ nu ramadan kátẹ́wọ́ nu ramadan ẹ̀jẹ̀ abẹ́lẹ̀ ọba gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ gbogbo òsì ti ń dà wàhálà mi gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ sí wa wọ́n mú bàa ká kó lé ọlọ́ba kó ń kálukú àná wàá já ọkọ̀ mi ẹsẹ̀ la ilaha illa anta ọlọ́run àti sọ pé àdúrà ọ̀nà yónus àdúrà nàbí yónus yẹn àti ilé nígbà bọ́ ثم علي بكاتا باب لا إله إلا أنت سبحانك إني كنت ظالم مدى ما تعالوا لويني كو سسوات الرسلام كو ترانتون فعلا دولوبا ما قفو ما بان قفو أراو ما قفو لا إله إلا أنت كو سلومي تما أتبع في ذلك أنسو سبحانك مما نفوه إني كنت من الظالمين مستقبل فرامي أنك لكو أسابق فرارا جاب بلوبا ọlọ́ọ̀ba mọ́sá yọ wá kó mi àdúrà yìí ọlọ́nìlá aláhùn mìíràn ṣòjó òní ọlọ́mọ fi gbàdúrà àwọn ẹni rẹ̀ ni wọ́n ti gbàdúrà wà lọ́ọ̀bà lórí àyà yìí àyà one eighty six nìṣẹ́tù bàkàrà yìí àwọn akọ́ àwọn ayọ̀ àwọn ṣòrót márùn májẹ̀mú márùn tí màmá dọ̀ ń pè ní ṣòrót ìsìjáàbù dùà àwọn májẹ̀mú tí màmá dọ̀ àgbà aláàkọ́ ọbẹ̀ òun náà ni al ẹ gbàdúrà Yunus oní la ilaha illa anta yìí máa pè àtẹ̀lẹ́ nìkan so ọlọ́run nìkan láàmàsì ó di wa pẹ̀lú ògùn ọlọ́run bá a máa bọ́rọ̀ àwọn májàmú yìí lọ fún wa nítorí ní máa ń mistake wa ń gbà sábà nìkan ní kíákíá èkejì náà ni kárípà náà ni àlè ẹlẹ́ẹ̀kẹrin náà ni àtúndàrò ká máa jẹ́ ìwájú ọlọ́ọ̀bà ká máa bẹ̀rẹ̀ ọ̀bà pẹ̀lú jẹ́rẹ̀bẹ̀ àìpariwo mọ́ ọlọ́ọ̀bà ẹlẹ́ẹ̀karùn-ún ni àlìyẹ̀kéyìn kọjá alúgbọ́lọ́ gbàdúrà náà ń tàbàdúrà ọlọ́ọ̀bà abdulsalam ismail wọ́n fún wa ní one thousand naira mama wa alájà mama bannawa wọ́n fún wa ní ten thousand naira ẹ dákun ní ramadan alẹ́ bọ́ sí ìyẹn pé ìnáwó ti ramadan ilé ẹ̀sẹ̀ ti láǹṣẹ́ ní ramadan everyday ní tafsir ẹ dákun yá bí láti double effort wa double ìnáwó wa tẹ́ḿbù lábẹ́ tẹ́ḿbù lábẹ́ pé ni ó di kó lè bá a máa rọrùn fún wa ọlọ́mọdé àti rọrùn fún ọlọ́ba ọlọ́mọdé àti sinadi kala barika fún ọlọ́ba ọlọ́lá ilẹ̀ ilẹ̀ láà ẹni bá níbi ilé jìrì tí lọ́wọ́ fi yọ wá dáhùn insha Allah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ dákun nígbà tí ẹ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ jẹ́ kí a mọ̀ pé ọlọ́run nìkan ló lè bí àbùkátà wa ǹjẹ́ aburú kankan wá wà bẹ́ẹ̀ níbi tí èèyàn ní bùkátà kó wá wò pé a ah, pòfẹ́sọ̀ lágbájá tí bá dọ́dọ̀ rẹ̀ mo lè rí bí àbùkátà mi àbí àfà lágbájá tó bá báyàn bẹ́ẹ̀ náà ọlọ́mọ ń gbàgbé yẹn ṣé wàá lọ bá àfà àfà ẹ̀dá fún mi bùkátà bá ẹ bá mi ṣe àdúrà àti kéyìn wá bùkátà lọ sí ọ̀dọ̀ ẹ̀nìkan ṣé ilé ìlú náà kò bá mu tó. ara o àwọn bùkátà ń bẹ̀bẹ̀ pé ọmọ ènìyàn apá rẹ̀ kà tí wọ́n á pẹ́ à pòfẹ́sọ̀ lágbájá olówó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ba ọlọ́wọ́ lò nínú iṣẹ́ kọ́ ẹ̀ lọ́wọ́ kó sábúrú mẹ́ níbi tọ́gbẹ́ agbára yẹn lè ka kò sábúrú kéèyàn bẹ̀ kó ṣe ìrànlọ́ fún yẹn obìyà àbí kéèyàn bẹ́ẹ̀ yẹn ládùúà tó bá bẹ́ẹ̀ yẹn ládùúà kò mí ní kó ju ẹ lọ gbogbo wa yàrá bíbẹ̀ ládùúà gbogbo mùsùlùmí àgbà yẹn nígbà bíbẹ̀ ládùúà àlẹ́bí rẹ̀ jù wá lọ fíì fíì fíì fíì fíì àmì wọn pèrò tí wọn bá ń tọrọ àga wọ̀sílà ẹ tọrọ àga wọ̀sílà fún

ó di wa wallahu ala alam. ẹ dákun ní àdáyẹrí ọ̀rọ̀ tí ẹ sọ ní ìsìn ẹni níbi tí akọ mi nìyẹn ká tí ẹ nìyẹn láti nípa pé apá ọmọ ènìyàn ká wọn máa pé fún mi lọ́mọ ní ìsìnkú ọmọ ènìyàn fún lọ́mọ tó lè lọ́mọ máa tà bẹ̀rẹ̀ pé máa fún mi àmọ́gbé kí n tà lọ́jà gbẹ̀sẹ̀ àwúrè kan àbí kọ́ máa gbé kiri kan kọ́ máa pọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ mi tá a pa àmọ̀yàn ká àmọ́yàn jáde donis ẹ yà pé àwọn fire service kó bàbá yín là lẹ́yìn kò sábúrú mẹ́. ẹ dákun ní abẹ́ ìbéèrè yìí mẹ́sìn ẹni tí ó wá lọ bá bóyá àlùfáà kan ní abẹ́nìkan pé dákun bá ń ṣògùn kí n fi mọ̀ ẹ̀sà lọ́jà tó wá ṣe fún un tẹ́lí náà sì ń ta lójú ẹ̀dá fún ìdájọ́ òní pẹ̀lú rí. ìṣèdìrájà ni ẹ̀jẹ̀ ni ìṣèdìrájà ẹ̀jẹ̀ ni ọlọ́run fẹ́ tẹ́sẹ̀ o tí o bá sọ́ra yóò rò pé à ń tọ́ yẹn ni yóò máa sọ̀rọ̀ lọ ni ọlọ́mọ sọ wa nù ebi yóò lọ sọ̀rọ̀ sí fìrà áwọn fìrà áwọn nígbà tí n fi ń rún lọ́wọ́ tí rìbá náírà bá gbẹ yóò lọ síbẹ̀ yóò wà ní èmi ń jẹ ọba ní mísírà ìwọ ọdún náírà ń gbẹ yóò gbèsè lọ síbẹ̀ ni nígbà tí o ṣe lé sí o síwájú rò odò yìí ìyìn ọmọ yóò wà sáré pẹ̀lú speed kó tó délé èdè yẹn sì sàn níwájú ọlọ́dún ilé rẹ̀ òun pa àtẹ̀wò ni òun pé kí ni ìtì ìdìrà ni wọ́n máa fọ́ báyìí àwọn ọmọ ẹbí máa fọ́ báyìí àti ó di ọlọ́run ní àmà ó di kéde màtí ìbéèrè tí ó tẹ̀lé nípa ẹ̀kọ́ ẹni àwọn èèyàn ànábì Yunus wọ́n padà sunkún sí ọlọ́run bá hmm. ṣé náà wà ní sunkún sọ́nà ká máa tí wọ́n máa wà nínú. wá nìyẹn àwọn ti dá ọ̀nà tá a dábì tí lọ nítorí yẹ wá náà ni ká máa sunkún sọ́nà bá lọ́run sùpẹ̀ máa sunkún ni sọ̀rọ̀lá àrọ̀sọ̀rọ̀ yìí máa sunkún ni ẹ wo ànábì sọ fún sẹ́yìn náà Abdullahi abdullahi ya rasul akra alayka alquran wa ilayka unzila ya maka quran fún yín lẹ́pẹ́ ni wọ́n ti sọ̀kọ́ ó ní mi náà fẹ́ gbé látọ̀rí àwọn ẹlòmíì ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ́tù nìta sura kẹrin nígbà mo débi aya wa idha wa kayfa idha jina bi kulli ummati bi shahid wa jina bika ala aula shahid nígbà bóòlù ṣe rí gbọ́ nígbà bá gbogbo àlá mọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹlẹ́rìí wọn tàwa gbé wa muhammad alibi ni hasbuk hasbuk hasbuk ó ti tú ẹ báwọn ti tú ẹ abdullahi malu wọn sì jókòó báyìí òun kára nàbí fi sọkún ni ó di èyí máa sọkún bẹ́ẹ̀ lọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá láàánú bí máa sọkún bẹ́ẹ̀ lọ́ọ̀bá yóò agbàgbé yẹn wọn ká gbàdúrà wọ lọ́ọ̀bá sànù wà láti alkiyama ẹjẹ́ àsọkún bẹ́ẹ̀ lọ́ọ̀bá ká bẹ́ẹ̀ lọ́ọ̀bá lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá mẹ́ta ká gbogbo wàhálà kó fún ọlọ́ọ̀bá fọkàwá balẹ̀ ọlọ́ọ̀bá alẹ́bí àtàmà omi jó ewu wà á mẹ́nà الذي أتعمق من جوي في بطواء وآمن من أفضل فوقع فباركم بيره سبحانك اللهم بيرمك نشهد أن لا إله إلا أنت نفسك فقرت سبيل الله